Anything in crisis. Anything in crisis. ọhụrụ ọnọrị ọhụrụ hara m. Kuma ọnọkụ àti lótòrì fi kàrẹ́. Ẹwọ nìkó ọ̀nà And ọnọkụ ọ̀rọ̀ kú at that time. Àgbà wẹ́hìn wọn má kàrẹ́ yìí. But one knock arrives, you assume position, and it's temporary position of leadership on one assume Imam Karel. That wow, one oh, come You be very frank. Ọ̀tọ́kẹ́lẹ́ akọ̀ ọ̀nà rí àwọn ọ̀nà rí ọ̀rọ̀kú náà àbọ̀ ní ìlànà.

last over to Kumuyari, and he really ashon. Because I am not a man, you could know. you And it's Lomere, Yamako. Like Aka, Erika, Samaka, Yolan, I don't know, Nicky, you. El Colonel Aziz, Yaman. No, the Colin, you know. I thought na Ewan, I thought I told him,

ọkọkọ ní ìwà wọn jẹyìn agbọ́rọ̀ àkúdí àmẹ́rẹ́ ẹ̀gbọ́n àmẹ́rẹ́ nke abọ́ọ̀lá ni màdáhánà àkàrọ̀kọ̀ mọ̀ nǹkan ọ̀rẹ́rẹ́ àwọn èèyàn mẹ́ta àkàrọ̀kọ̀ mọ̀ ọ̀rẹ́rẹ́ unasa yóò di kìtà mùkọrọ yóò súnà mùkọrọ yóò ti sún ìdómẹ́ntì ẹ́ were

yẹ́rọ àtòrí òjì gọ́dọ̀ òkú markaz al-sunna jama i became the amir of markaz al-sunna jama early 97 If ifta kamin eji abu mana kwarata eji jana wana yi amada yi wuri eji jana wata yi daka a akudi ke zilafrika bi ne

wàhálà ọ̀rọ̀ ẹ̀rìn sínú ṣùṣù so torí ìtìrí tẹ́gùn ní tẹ́gùn ẹ́ láàrẹ̀ nírò àyàta láàrẹ̀ nírò àràhà ọ káà ka a na ọ̀rẹ̀ ìfẹ̀rí kàájẹ́ ní ọmọ sílẹ̀ Ìmọ̀ àrẹ́jọ́ náà nà àmì àmì àmì àmì àmì àmì àmì àmì anyị ma da da da anya nekwa abenere da purgene na anyị na anyị jọ n'ime ihe nanụ ẹni ìjọ ìrẹ kẹjọ mẹ́rin ní ẹ̀nà wà nínú ìrẹ́ ti tún ẹ̀nà ẹ̀kọ́ mẹ́rin ìrẹ́

náà yọ bí mún náà àkàrẹ́ náà ẹ̀yìn rẹ̀ máa lọ́rọ̀ pé ìjọmọ̀ tó ẹ máa gbọ́ sórí let's fight that dáadáa mi rí ká ẹ̀rọ ara yìí náà àní sùúrù a kò ní ilé ìtìyẹ òjò yẹ rẹ lóòrè ikọ̀ yìí aláàrọ̀ ní ilé ìtìyẹ ìwọ náà máa mẹ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ ẹ máa mẹ́lẹ́tọ̀ táwọn ọ̀ka ìyọ́nà ẹ̀ndẹ̀ mọ́gbọ́gbà náà mi ní nàìjíríà rẹ̀ ní ikọ̀ rẹ̀ láti gbọ́dọ̀ ka àwọn tó mo wọ́n jẹ́ níbi ikọ̀ rẹ̀ iṣẹ́ àwọn ọmọ nàlá àrùn tọ́tà ìdí láàláyò equality before the law mọ́lẹ̀ká ìwúlẹ̀ tọ́ra rẹ̀ ọ̀nà àwọn ìlú muslim woman sáàrẹ́ jẹ́ lórí ikọ̀ yìí gbogbo ṣe jẹ́ ẹ̀yìn fẹ́ káàkọ̀ jẹ́ ẹ̀ ilé ìtìdá ọmọ jẹ́ fẹ́rẹ́ bí àyà àwọn ilé ìtìdá jẹ́ láàkà gẹ́gà kí èyí rí bẹ́ẹ̀ then all my meal ìyá máa rẹ̀ mọ́nà bẹ́ẹ̀ mú sí ẹgbẹ́ rẹ̀ ní ìwúsùn máa rẹ̀ ọ̀dọ́ ilé ìdí ó tó yìí

àjá ìhà náà ó ní wá correct am lọ́ọ̀ tó já àdì correct. Àná ní pẹ́lẹ̀ mọ̀ náà láàrin níbi ìwé ìdíjú ọ̀rọ̀ kọ́ta nù. Ẹgbẹ́ wàá mẹ́ma ọ̀kẹ́rẹ́ mà correct am ìnira wọn nù. Orí ọmọ ìkọ̀rọ̀ ń kó ajẹ́ náà. Because at the one time, wọ́n ti wọ́n correct am. anaka àtàídù man wíìzọ gẹ̀gẹ̀rẹ̀ ọ̀nà tó rẹ̀ wọ́n náà ká ayìkúdù ẹ̀nà ìjọba wọ́n ti mú wọn ìjọba ní ìbọn yìí ẹgbẹ́ fẹ́ ìlọ́yìn ọ̀tọ̀ ọ̀nàkà àjòjì ní ìjẹ̀lẹ́ màkọ̀rẹ́ sáwọn náà wà ọ̀tọ̀ ọ̀nà ilé kìíní máa wà ní state way because anything ọ̀rà anything ọ̀rà wà gbọ́dọ̀ wí kìíní state and ina ku kuke kira ka ya ji nufi ka publicly na mai kare kora you make mistake in public so information management gbọmọdé ìlọ́wà ní múni crisis management yára hàn bèèrè crisis ẹ̀ máa

ọmọ ní ẹ̀kọ́ nàbẹ́rẹ́ lọ́sí ti jẹ́rẹ́ tẹ́lẹ̀ change. ẹ̀yọ́ ọ̀nà báwọn ará ìwòlè tú somebody like yambi the man kọ́wá ìyá náà láì dá ní ẹ̀wọ̀rọ̀ ọ̀vẹ́ ọ̀kákọ̀ náà kàrẹ́ ọmọ táà ní rí ọ̀ báwọn ní ọ̀nà dáa ẹ̀yìn náà kọ̀ náà ìfúrò bì ẹ́ ana nyina wani like bashir ana kete ne tori ka na yi wani zan lọ́wọ́ lọ́dí jẹ mana na yi wani da su mana naka ina yi nan kasa ma gada nina nan aka nan a mara yi na rai naka tsoli an yi da su da kanyar na zai explode you know ọ na-esi obi ada abụọ ndị dịrị na àwọn ọjọ́ tí àbọ́sàn ní insincere ọ̀nà ọ̀kà mẹ́rin lọ mẹ́ta ọ̀rọ̀tẹ́ ọ̀nà aka ogun ìdáwò ìdíwèrè ọ̀ mọ̀tàmá wọ́n wọ́n mẹ́ I was trying to manage crisis. Man of God now tried to, to ignite the crisis America. We, we can't control. And so she on. Agora em crisis na era da era como não é i não olha olha isso. Ele lá na rica. Ah, hein? Um como ele, ah, ele police èké èdè níbòrò ẹ́ bí báyà kan ní ọ̀nà ìnáwà ní onímọ̀ ọ̀dọ́ máa kọ́ ọ̀lẹ́ bá kọ́ máa kọ́ ọ̀nà kò police èké wa nù bí jẹ́ méjì ní ìtí àhùn ṣọ́pà náà ìjọ kọ́ ọ̀lẹ́ níbẹ̀ gbọ́ ọ̀tá kọ́ ọ̀lẹ́ níbẹ̀ kí n náà wẹ̀ ó rẹ̀ hẹ́n báwo kàn yín báyìí nínú mi gọ́ọ̀mù tó ń ṣe sọ̀rọ̀ yẹ́n náà láàrín Now, láìkò nínú wà ẹwà yìí, wà á kánù ìyàn ìjàmọ́ ọ̀rọ̀ náà ní ìràjá ọ̀. Ayà ìjàmọ́ náà ni. Sọ́mẹ́kùnwà kọ̀ọ̀kọ́ ni, a ní za ku yawa magana ọkụkọ ranar a ɗari mana tsira ɗin yi suru jaru ẹ̀rọ náà kókó rẹ̀ náà àbáyé ọ̀pọ̀lẹ́wùsì ẹgbẹ́ ọjọ́ ìdíjọ́ sáàmù náà rẹ̀ kàní ẹ̀fà náà nẹ́rẹ́ kàá nù. Ó sì máa lẹ́bù báyẹ̀ lápọ̀ wọn. Báyẹ̀ bí òbóró. Bọ́dà kìkú ilé ìmọ́nyára ọ̀há. Kọ̀sọ̀ṣá ẹ̀hùn náà. ebe a kenyere ya wee ka agwụghị m akụzi nwa ndị ọ ji agụ nke anyị site nọ ebe na ule site nọ dochiri gụọ n'ọka ọnọchiri edosi ka anyị ọda arụ tosiri kawatu dosiri onwere iwe ina nke akene ndị ọyịrị maka akarị ẹmọta na-emechi iji

ẹ̀mí ń dọ̀kẹ́ dẹ́mi ìwé máa dé mọ́ ní ọ̀nà máa ka ọdún ìta kẹ́mi ṣe tó mú kó mórí àjọpọ̀tẹ́ mórí àjọpọ̀tẹ́ aláàrẹ mórí náà lè jí kájú náà kúrò bàbá náà wọ́n tẹ́ni kẹ́mọ́ ti rí ẹ̀kùká wọ́n kò tó mi kẹ́ náà fi rí mẹ́wàá lẹ́kùká rẹ̀ Inú ìwà mú níkẹ̀ẹ́.

Ìyá ni ní ìdíkọ́ àánà, ẹni ó dìbí ẹwà ẹ̀rẹ́ nìyí, ìná kó ẹ̀hẹ́n. Ẹgbẹ́ ọ̀nà àìkàrẹ̀ ẹ̀dọ́ ka, ọjà ìdí rẹ̀ máa yá lọ, ìkàtàwọ̀rẹ̀ ka máa yẹ̀ rẹ̀ àìrà jẹ. ka

Ele na na kinya na test ma la ta de ko e awu na kenen. Da go he jam da en da ko ije na na bi kitin da na da akan da ko kusa fa. Crisis management. Ele na test me to One of them ani affect me to be my I to you. It's and wọ́n máa lọ kú mi lẹ́tù sí àjẹ́ ẹ̀rọ ìjà sí ìwé náà náà ẹ̀rọ náà ìyẹn náà tẹ̀ sí bàbá tá a fẹ́ ìsàlùkọ́ náà hó láì máa yẹ̀dùn ìgbà ní rẹ́lì. ìjápa náà ìka bí èkó ti àfihàn ó yìí ẹ̀rín ẹ̀nà kí wọ́n là yóò bere kijana aweza mkendaka haya watu wasema la hepeji kale niko nyasa nini ala yule mwenye bisa la kai eh jen ijo na ala yule wala ke ile maana la plate tele dozi ani re pande hawa dana kufa fikebuli ne ule ibada ngulu Ìjọba ìjẹun ni, wáyé máa mi, àgókà fẹ́ẹ̀sì náà làgbà àkọ́ ọ̀hún sínú ọ̀mọ́ ẹ̀. Ẹ̀mí ọ̀nà mi kọ́ọ̀lù, bẹ́ẹ̀ dàmá àwùjì, yá ìjọ bí ìjọ àmà mi. Fẹ́ẹ̀sì ọ̀nà bí ẹ̀rí ní àkọ́tọ́ rẹ̀ màmá níbi ẹbí yẹn yẹn. àìmọ́ náà kọ́ ẹjẹ́ ẹ̀ka àgbẹ̀rẹ̀ tó ní màá ọ̀rọ̀ nǹkan ní màá ní kó máa nù ẹ́ ìjọba àmà àtàkà jù ní ìmọ̀jọ sínú. máa kà á sọ́nkà àmọ́ nìjí kárì. àmì tí wọ́n náà ọ̀nà anamẹ́ka bashir ojú sí kọ̀ntrónì.

onye akụrụ ka ahụ na-agụ ntị ha na ọgụ ntị nene anda na hero ihe abụ ose gị ka mmanya siri ụzọ si ka akwere ka anyị nyefụ nwere tọ́ni bù ọgbọ́n ìnáwó ọlọ́nà àríkẹ́ ọ̀tọ̀ inú ilé ihe wà nígbà tí mo ti túnbà tó rí ẹkùn na ìṣẹ́nà ọ̀rọ̀ nọ náà máa ní ìfìyànsọ̀ nyàmà Which exam? I need you kikiri akumamuta ana ikumiri. ahụ. di ìfẹ́tẹ̀. Lójúkúmúrí àwọn na Àárín US náà, àwọn ní ìkúrú èrè n'obodo ọkụ mẹ́rin pàtàkì méjì. esi uru. múra ọ̀dà bí sùúrù. Àìpọ̀ anyị uru.

And only continue to manage crisis like that and continue manage them. Adùn mú wọn náà lóṣù ká á sí adọ́kànmí ọ̀. Yọ́mì. Ẹ̀rọ tó kàdé ṣùgbọ́n ìyàwó wọn ní àmárìnrìn àṣẹ. Lóṣù kàdé yí àṣẹ rọmọta wọn. Dáàmà rọmọta yín ti pè mí. لك أمار نسير الصبر على آل ياسر بسم الله الدوري أنا كي غني ياسر أنا منوان فإن موعدكم الجنة كأتشعر من نوتي ميزنا والجنة okumuri anyewe omukatan nani mokumyami the whole world okumuri anu mokumyami the whole world and happy to one ẹgbẹ́ àṣí àìsàn o Israel faramka anáwòlú rẹ̀ Palestine Afghanistan anáwòlú rẹ̀ Iraq lẹ́yìn ní ẹ̀mẹ́tọ̀ ẹ̀bẹ̀ northern Lebanon lè na abẹ́ ní ara rẹ̀. Ọ̀dùsùn ní wọ́ọ̀lù àgbọ̀mọ̀rẹ́ ẹ̀nà the only way forward. The only way forward. <laughs> Everybody will Everybody will go. In Nigeria, daily, how many shares organization are you? I don't know any. That's one. I don't know any. Kunyake nani, one body ẹ kárẹ̀ bọ̀ ló bá bẹ́ẹ̀ náà. Adùsínà organization LYC Maika, TNC Lùsà Ìlọrin ẹ̀rọ wáyàndé Ansar Dínú Islam Markaz Alùsínà Jama'a The Muslim Ummah. Eh? Ah, yana ke kai da now. Asan. Federation of Alu Sunnah of Nigeria. Àwọn àmì yóò rèé yìí, bẹ́ẹ̀ wà ní ọ̀gá mi, bẹ́ẹ̀ ọ̀gá ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ní sọ́nà ọ̀là mi ni mẹ́ta ni láwọn ní wọ́n ìrèé mi. Ina kan wèrè, wọ́n ni wàáyẹ̀ ní nkẹ́ni, aná ọ̀nà wàlẹ̀ wẹ́rẹ̀ lẹ́yọ̀, ina báyìí, ìdíwà ọ̀nà máa tánà, bẹ́ẹ̀ go into hujam tijaniya hujam eh unaonataje fitiano biislamu ah no no now that dada nasi iko kokoloni ndani ya shia dada watu joshi government na analeta nani aziraji ndani ya babani ina ile jana ndio analeta kaka uh ilẹ̀ ẹ̀kọ́ ńlá àmọ́ mẹ́rin lè dàní. inú àmì ẹ̀dá ní oṣùbà mọ́nà àmì ní oṣùbà dẹ́k lukman náà lukman náà ìwé ẹ̀ṣọ́ àmọ́ náà wí àmì rí oṣùbà ní ìwé ní oṣùbà àmọ́ ń dáì oṣùbà ní fábìlì. ní àfikún sọ̀rọ̀ ọdún sọ̀rọ̀ oṣùbà máa àtẹ́ǹtì ó dá sí ìyẹn. Any Maliki has not allowed to not demand. That only done in the name of Sufism. Quran will like him. That only done when I don't tell Jamaat to Hijra or Takfir. I'm an Arab, I don't Hijra on him. That only done, that can Jamaat to Tawhid Hakimiyya or Takfir. Then, eh, he was a man who called Hijra. and don't hold the net another. Orí orí orí tún ní organizations kó, méjì méjì àti organization kò ní ọmọ ìnáwó ni. Amatia ẹ̀rí Nàìjíríà. Don't glue and train ní Nàìjíríà máa kàn wá. Ẹyin Moktil Arm. Lẹ́yìn Moktil Arm, Moktil Arm, Moktil Arm, ẹ̀yìn àbámu na hiyo ni kitu kujama hii sana ọjọ́ ìdíje kí ọ̀rá ìlúgọ̀ ẹ̀yìn ọgá bí bàgán nẹ̀dá ní àmì resort ààyè òkè níbẹ̀ ààyè òkè ìyá kùnà one demand gbáwà jẹ́ àwọn ọ̀nà ìlúgọ̀ fọ̀nà ọkàrẹ̀ wà bẹ̀rẹ̀ tó ń kọ́rọ̀ òkè nílẹ̀ dọ́lẹ̀ kọ̀díyàlì àmàdíyà mákàá ẹnìyà wọn kè mí ẹnì sẹt ìdì ìyẹn tó bìà ìyẹn wọtẹ yìí àìkọtà náà wọtẹ náà ó kún sí jẹnáìlà wọn sẹmà tó ti jẹ nẹka muslim movement of nigeria ed grab next year ganya hàn mí náà nàkọsọ náà lọ lẹyìn sẹńtà ìyẹn tó Having a vision of them, I Why did I marry? Sunni woman is too free. It's too free. So God has free and free. आज फ्रीडम लो बोलते आने है कोई भी किताब दे दे को मुनी आया था ना को मुनी समस्या आ फलियोमी वमस्या आ फलियको इन्ना जानना उस सजीला लिमा शाकिरन वही ना कापुर कौन

àwọn ṣe àmàrà an gina zuwa sheik an ayatollah ina ṣe rimaka an gina zuwa zuwa marja zuwa rabu zuwa imam ẹni zuwa marja ẹna ni ẹ̀họ́n na ni imam ẹ̀rọ kẹ́nà da na yi yau jimubi wadda da wurin tsoron wani aduwa kuna iran wata yau kita hannu dunna ya waka da ka idure ya ka wato ko ọ̀nà tó ka yàrá kílẹ̀sì na gwáwọ̀ ita ahụ si na onye raịtị ọdọ ụjọ ọkara edo nyi nyoka sọrọ anwa leki wee nye enyi and ọrọ rẹ mu agụba sọrọ dala mesi ụra mi ebe na Madina na namu wani ba da na rabi zaka a yake a daga wata biyu ilfati da ojosi a cikin jana tsaraye tsarin ta tsarin da kimiyya sai ka zai tsarin tsara ehem wata biyu ojijiojeji ìjọ àwọn ọ̀rẹ́ náà tàà ń ráì náà mẹ́ka tí ó ń lè gọ́ mẹ́kọ́ yá ẹrù tó gàmì hakimiyya orígbò hakimiyya lọ́rẹ́ kọlàbọ̀ lọ́rẹ́ náà ọba ẹwà kọlàbọ̀ hakimiyya náà kọ náà kọjọ́ ni hakimiyya náà ẹnanada ààrẹ láti ìlànàdà ẹni akíníyà nánà ọlọ́yà àdásálà fàkíníyà àmì skúl yà ìkáfíò wọ́n mú kọ́rí jẹba yà ìkáfíò then ilé yóò tún tó kọ́ ní kọ́ saudi police yà ìkáfíò kuma ẹ̀wọ́ ẹ̀mẹ̀ ìdọ́rọ̀n ẹ̀yìn náà mọ̀ wọ́n ní skúl then wọ́n mú kọ́rí jẹba kuma ẹ̀yìn náà kún ní police àmà àgbékọ́ àdọ́tọ̀ kẹrin kọ̀lọ́ ní skúl ọlọ́nyọ́mí skúl lẹ́yànwọ̀ká ọlọ́nyọ́mí kúlẹ̀ ní pọ̀lú lẹ́yànwọ̀ká ọlọ́nyọ́mí sọ́ọ̀ ọlọ́nyọ́mí kọ́lẹ̀jì lẹ́yànwọ̀ká then yẹ káàtì fọ́ kàtíkùl anáwẹ̀ káyẹ̀ ńlá. Bàbá ìlú aláàbà náà yáhà ní ilé ìdáná náà ní skúl. Ẹnà ní dáná náà ní ibi jẹ́ ányà náà rà bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà bá FA of the governor àti ilé ìlú na àrùgbẹ́ ìgbàgbọ́ ní ẹ̀ na gbàgbọ́ kan kò wọ́n náà sọ́nà iná àmì àwọn àìdá àwọn kò wọ́n mú ilé ìdíkọ́ àkàyè àrùn ìjọmúrí àyè kàrẹ́ ìdúrọ̀tún àgbà àlejò ọmọríkà ọ́ọ́dì èyí tẹ́ mẹ́rọ náà alùmọ̀rá mi kó mú ní ìgbòrùn lọ́nà ala wá hà ala na hatta yamiza al-khabith min at-tayyib umun kan nawa nawa ko muri ye any condition na nan abajin abawo ajajaje nan a ti gan le succeed din yamiza al-khabith min at-tayyib on je ni ko ya rayo e yo muri ame final separation yo wa so ko na ran na da dile ko kuma na yo amma ni final separation ni ira na me to ne ya ba muri ga mu ne kan sunna ta ne ro na ko ma re an dan no e aja e ka na ma le e ara ro to ina tana ina eh, shi ta na ma sha gara gana ẹ̀ kìtá náà wẹ́ẹ́ dọ́ka ẹ̀wọ̀n ní inú bẹ́ẹ̀. ẹ̀ ìdá tẹ̀mánná alùpàṣẹ ìtọ́nà fi hàn kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ yìí. Ṣẹ̀kọ́ rèé rèé ẹ̀rọ ọmọ rẹ̀ kà oríṣẹ̀kọ́ rà yóò rí lọ́pọ̀ ìràwọ̀n. Gàǹdà òkúti ka ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ni, àwọn náà tọ́ àyàn. Àwọn náà tọ́ àyàn air blossom canal ìdílé ní blossom inú ẹ̀ náà pàtà rẹ̀ tọ́tọ̀ bọ́mọ̀ olúkà ọ̀káyà láàrin ọ̀rọ̀ ní súnmọ́ kan so ilé ọwọ́ rẹ̀ management time should be based on the same principle not passion tí mo ní kàmẹ́rì ọmọ rẹ̀ adébìsẹ̀ yìí náà náà máa lè rẹ̀ sọ́mẹ̀ Yet we go and take our solution from the prophetic idea, not as from for now It's an pragmatic. It's not what you're saying. it's not pragmatic. It's what it's Islam. Only as a solution I own. The point is honor. يقول سبحانه That's it. some of our submission now ẹ̀rọ al-uhuwa islamic brotherhood ọ̀rọ̀ èkó ọ̀rọ̀ ọ̀nà apart from the leader táàbù kọ̀wé ìjọba ìpí ọ̀dọ́ òjò ọ̀há ọ̀rọ̀ ọ̀nàkọ̀ àná gbẹ́mọ̀rí fúlàní to what information management how to manage information or iran or england gbẹ́mọ̀rí fúlàní to what crisis management àányẹrẹ àmì manager the next thing is òhùwà. أتنقل عام عام أتنقل عام وصولي يطلع يستبيع جاني صوي أخوة دعني إن رأينا كمان كثمة ما قليل ما وما كام امرأة كراي أنا ترجعني تقول لك أنا هنا أنا هنا دم سبحانه وتعالى جلدت إنما المؤمنون إخوة فأصلوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون فقيا أيها الذين آمنوا na ahịa ọnụnụ dị ọwụ na ahịa sọrọ ka ọ bụ min kọwụ adịghị agwa niile ahụ ni emere agwa safi ya asa anya kunu hoyra minhu ayara lakona na misilan laika enenyo ya hunan lakona no mona sorry anyi muhajirun dan sorry ansor dani aus dani hazrat dani quraish da wan ayo amani la huko àti àṣọ́rọ̀ rẹ̀ nàìjíríà ní ìfẹ́ jẹ́ ọmọ ọ̀dìyà àti nàìjíríà náà rẹ̀ nà sọ́rọ̀ àti àpùdẹ̀ kàkà àrùrẹ̀ jọ́rọ̀ ẹ̀mànìyà àti àrùrẹ̀ gbọ́nà kàkà àpù ẹ̀mànìyà ánìkì náà náà àtàní anáà ọ̀gẹ̀dẹ̀rẹ̀ kàkà anú akan sai haka na gajan sai akan da kuma da haka min na na sai eh eh akan na akan ko da haka ban ne ko oh yana akan ko yi da haka nan eh ana na kada manika a zama ke nuna ta ta hannun yan zai a zan yi na ya ta zai ana ta yan zai an da zai zai sa wal aksu bil aksu because a yana ne wana ta ta goda mu wala nisa'un nisa a zai ragonin yana rekasike tera gonye lafa oya agan kitana kitana ana ano kitire na nane mu iye mu akakai ani sisije sisije duje ni nane mu iye zakata mu alinta bene mu mu mudia ata yakunna khairan min um kara ga tana kunni oya ẹni nẹ́nẹ́ náà tẹ́lẹ̀ lẹ́wọ́ nẹ́nẹ́ náà lò lọ́wọ́ sí àná wọ́n lá tọ́lù mi lò àǹfọ́sàkùn àtúrẹ̀ kárí ìyẹnu alámù wọ́n lò lìkúrì kùmázà tó lò mázà tó bá hẹ́ ọ́ ẹ̀wọ̀n àwọn ọ̀tọ̀ kọ́kọ́ máa ń di àtúrẹ̀ àtọ́lù àwọn mìíràn

zai hanyar bisa lefin zuko wadda liman o da jin irin miliyon da wani arewa wurin iran alakunan abdulkadir onye ti wekwu mori na ọka akwụrụ ẹnu ìjàkẹtẹẹtẹ wọ́n máa ń lábẹ́ ọdún orílẹ̀ èdè ìjọba ọ̀lá ìkà ọmọdé ọrẹ mú ọ̀nà ẹ̀kọ́ náà ìnáná gbọ́dọ̀ ọdún mú yàrá ìtọ́jú kì náà lókè àwọn olóyìn náà mẹ́rin máa ń náà kọ́ ọ̀dọ̀ ìtọ́jú bù kàfí rán ní nàzọ́nù fún ní ọ̀rẹ́ wọ ìjìmọ̀jìmọ̀ tó rà ní fún ní ìjìmọ̀jìmọ̀ tó rà wọ́n rọrùn lọ́jọ́ kẹ́lẹ́ kò fún mi náà wọ̀ ọ̀rẹ́ ní ìmọ̀ wọn tó wà jẹ́ rẹ̀ àtọ́rẹ̀ náà ọ̀rẹ́ bí ìrẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó rà àgọ́ ọ̀tọ́ mo ní kàrí mi lọ́sẹ̀ ẹni náà lè ààrẹ ìjẹ́nà ní rẹ̀ nà wọ́n mú di ọgbọ́sí rẹ̀ rọ̀ láti mú lọ́wọ́nà ìsọmi ìtòmóhú sọ́mù ìdíra ọgbọ́sí kùn rẹ̀ rọ̀ ààrẹ ìjẹ́nà rẹ̀ nà mú rẹ̀ rọ̀ fẹ́ máa wọn ká ọ̀ní ìyẹ́ ní ọ̀rọ̀ mẹ́ ààrẹ ìjẹ́nà bí ìjọ́ra very hard ní ọ̀rẹ́ kọ̀ọ̀ náà ọ̀kọ́mọ̀rẹ́ náà wà àwọn ìwé jẹ́ ẹgbẹ́ àjọ àìjọ́ أيوة وخرجت متمتعة لنا يقول إن بعض الجمع أنا وجه متمتعة إيالي بعض الجمع يعني الإتعاب بعض الجمع تفيد الكثرة الله عبدالله فسر مكان أول شيء مكان مكان أول وعشف بسرعة 100 99 أنا هيري ọmọ ìjọba wọ iṣẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ìwà látẹ̀jẹ̀ sẹ́kù agbẹ́lẹ̀ ìṣùgbẹ́ mú mi nìkan náà kọ́ ọ̀rẹ́ ní oṣù yọ́là ọ̀yìn ìwé lọ́ta mọ̀ náà yọ̀ mọ̀ ẹ̀yà sáà máa yà ẹ̀nà ẹ̀wọ́ akọ́ ni wọ́n wọ́n yà ni The woman is going to establish a brotherhood. Brotherhood has become instinctual in our eyes. Ẹ̀sẹ̀ náà mẹ́ta ní brotherhood. Wọ́n náà yàtọ̀ bọ̀ bá àdọ̀.

ẹni mẹ́mọ̀ náà lọ́la pé láìlá kan náà lè kìí dábìjẹ́ pàtó sí ìjà wé lóhun yẹn ẹni Ọ̀yí pàpàdá

أقول لك هكا وليس البر بأن تعطي البيوت من من إيه؟ من ظهورها ولكن البر من اتقى يعني تعطي البيوت ومن أبوابها تلو تجدني ومو هكا تجدني ومن كان النهار اللي بيرها إذا هذا كطايف نالا يقول لي أن تبي جميل أبوطن أمريكا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تسلموا وتستأنسوا àbúrò ìmú ló yára ní àákàwọ sálámà ló sí kí pẹ̀lúṣẹ̀ nǹkan máa rẹ̀. tó náà máa dọ́rùn tó sani ilé wọn dáná nù. ó rẹ̀ tí ìfẹ́ tẹ̀lé ẹ̀rẹ́ sọ̀rọ̀ wọ́n rọ̀ mẹ́rẹ̀ space ní àtẹ̀jọ́ tó. ìgbọ́dà fún mùrùyẹ́ lórí ìsinmi. wanye wanye tiziola imam gazani inu ya wulu mu ya tajur akahu sabina marra okumu ni tizi ana wan to given for good currency excuse ọkọ̀ náà wípé ọ̀nà tí ó lè jẹ́ ó lè lórí ha káàkà ka ìlú gbáàdì náà kọwa ọwọ́ àjọ ìlú kọwọ́ ẹgbẹ́ àlán ìwọ̀n mú ẹgbẹ́ kọwọ́ mi lórí ọkẹ òkú mọ́rí yẹ jí ìwé ọmọ wà seventy eight kg òkú ìwé máa ká ni ó yàrá àti ìwé ìṣùlù wẹ́là àmì ìṣùlù wẹ́là condition agwọ́wọ́lẹ̀ kàrí ẹ̀wọ́n oníṣì ìjọ́là lójú ẹ̀kọ́ nínú ọ̀nà mọ́rọ̀ mú ibi tó ká kẹsẹ̀ rẹ̀ ká ààzà islamic state dákò produce four witness four witness oní produce àmì ẹ̀ẹ́tọ́ kákàyẹ ẹnu ìgbéni díkò ní àkàwẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀yìn

àbí àkùsọ́ strategy tó àwọn ilé ìrìn bí àkàkàkà wọn àwọn ìbọn ni ara àwọn ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ọrụ ọrụ wọ́n ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ náà ọrụ ọrụ ọrụ ọrụ ọ̀rẹ́ onye spy náà nílé ìwé onye spy ẹni ìtùdá jẹ́ wọn ọkọ̀ ọ̀sọ̀ polódòsì wà spy àti wà spy wà jẹ́ wọ́n náà rí wà spy àyẹ̀ká ò lókè ní màákì ní kìánì ní spy àwòkọ̀ akọ́yán المخدرات انا انا انا عربي المخدرات spy Last one after a while, last two are CIA is better. Because you need land on the warrior. And it's not a warrior. And then now, now, say, I do, I, I do, I do, when eh, I confess there, I do. They are spies. ẹ̀rẹ̀ ni wọ́n tó bì yẹ òun tí ó lọ rẹ̀ yìí. ìjẹ́ bára tó wà ó ti ẹ̀ dọ̀rà owó tó zọ̀ náà ká. ọ̀yìn tá ẹ̀ rà ní oṣù rẹ̀ rà láàkàrí àtẹ́nu náà kàtí fẹ́ dáhùn ní kòmúlì ọ̀pẹ́ sani lẹ́yìn. àkókò múnà náà kàtó ìka ìnámàlùmọ̀mìnú náà ìkwà dùmùrìkwà kan kòkòmùrì àwọn ẹ̀ṣẹ̀ wẹ̀ ní.

لتعاوتوا لتعارفوا لا لتعاونوا لتعارفوا إلى قيم أو لتعاونوا أو أخنقوا التعاون ولا البر والتقوى ثلاثة مجوعة منهم مجوعة نورة في البر والتقوى الجزيري أتطاين أين مؤمنين أقول لهم مجوعة نورة فكذا إلى سنة لا ينبغم مجوعة نورة لتعارفوا مريكا wọ́n ti identify ọmọ anata ìgbéra zalaka wọ́n lè ká alábi anárabi ni wọ́n láti tẹ̀lé dáàtò ju ayébù alimusiri anáà ní ìgbé kaníkì sọ́rọ̀ identification page abdulrahman albarnawi anigbọ̀nù bí ẹ̀ka nígbọ̀nù ọ̀nà ni ọ̀hánú alkọ́gọ́rì ani kogi eh agogo abi alugam na we agogo abi anagam na na oh. eh, eh. ala ɔ ɛhɛn agbaka adibakti abubakar adibakti anda bobi di ala ɔ oh. ɛhɛn eh, awadu yɛ okɛmɛ ok tɔhir magankari <laughs>

So, Surat al-Hujurat from Ayah 1 to 13, we need to should be any umma. And if, if that's nice, what is all night, I will cover a higher day for Salah. So that spiritually, that itself is still in your mind. You know, you know, you know, information management, crisis management, or you go, leadership, leadership, uh, rulership, what? Relationship. Wow, no, no, mun ya gama sani a iji a kuzura ya ce ọdún the last thing aláfẹ́ ní umar ima ya kàrẹ oríṣọ́ ilẹ̀ umar ibn abdullahi yóò àdírẹ́sì rẹ̀ nǹkan ilẹ̀ ọdún ìkúnyọ́ lọ́kàá Islam eh, zama mai eh, in isolation in jama'a ne dan azani jama'a azani odawde kuma azani odawde ina ko da ta wuri din man no a ya ila ozen a azani odawde era no ita ta odawde an tambayi sallallahu alaihi wasallam bana makayin ka izana a gabu ya gado ni an tambayi sallallahu alaihi wasallam ọ̀n tí wọ́n ti là sọ́lá nana ka ẹ̀ka òkú mbori yìí ọ̀ fẹ́dọ̀ ní bẹ́yà ó wà ní ọ̀dọ̀ sí. Àyìn ẹ̀dí sọ ní ìmáàmù Mùsùlùmí dọ̀rẹ̀. Abdullahi ibn Umar radiyallahu anhu. Ọkà Samitu Rasulullah sallallahu alaihi wa sallam. Na wọ́n mú tí wọ́n mú wọ́n dọ́rọ̀ mú ráyọ̀. Lọ́kà man kọ́lá àyẹ́dán min tọ́ àtún ọ̀rọ̀ tọ́rọ̀ náà ká. Ọ̀ máa ń tí wọ́n kúrò ní wọ́n ní ọ̀ẹ́sà àti yọ̀dọ̀ òde. Lọ́kì Allah yawm al-qiyamah wa la ọba na-agara omori ihe ụmụ nke ya ma onye ụjọ ya ima na ka ha ahụ ni nkata aka wọn wọ́n máa ta na tó náà kọ́ ṣe ẹ̀tẹ̀tẹ̀ kiri bẹ́ẹ̀ atún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ àánà ìnáwó kánì ọ̀nà tí inú ìlú àyàfá ọkà wọn máa ń máa ta wọn lọ mọ fáàrí kan lè jẹ máa án ọ̀rọ̀ tó náà kọ́ ṣe ọ̀ṣiṣẹ́ inú kó lórí bẹ́ẹ̀ ká lọ́tọ̀ hó ní jamani ẹ̀yin náà wòye mú ti mọ́ ìjọba ìjà ìlú yẹ ọ̀rọ̀ ojú já ìlú tí ó rà èyí ẹ̀ẹ́ zara menka itazukan waji kazanya la ina ina yin jaya awu waji yanzu suka na mai wajibi yawan tana jaya a yaga kafa shaba ni jaya ba an tuma kajiya wani jaya lẹ́nu ní dùnà nínú àti ìjọba máa mú bẹ́ẹ̀ àti ìjọba ẹ̀jọ́ ẹ̀wọ́ ẹ̀yìn lórí ẹ̀kẹ́dá ọ̀dọ̀ ọ̀sẹ̀ أنتم صلى الله عليه وسلم

islam wa sí o ọ̀dá káwà ìyàwó àtàkàwà tó ayọ̀ rẹ̀ ní ẹ̀yìn máa lẹ́yìn máa ń mìlò ẹni bá azẹ́yàn kẹ́lẹ́sìlá ìsáwọ̀ ẹbá azẹ́yàn ní wà lẹ́kùn máa ọmọ ètò ẹni ọ̀nà ọ̀rẹ́ mẹ́wàá azẹ́yàn ní tó mú ní الله مدافع بني وعن عبد الله بن مسعود رضي الله عنه عبد الله بن مسعود اه ده كنت رسول الله موقعك إنها ستكون بعدي أثرا وأمور, وأمور تنكرونها أنتم رسول الله صلى الله عليه وسلم أوكا أوهر من على بني أثرا فما تقعوا إليه من ويلين

wọ́n máa ń aṣọ ní ìgbàkọ́dá sọ́lá ọdún ìdíjogó yà ọdún ìdíjogó yà mọ̀ ní ọmọ ní ti ìlànà ìgbàkọ́dá sọ́wà ní ọ̀nà àgbà ọ̀sán ní ìlànà ọ̀nà àgbà ọ̀sán tó wọ̀ yìí wọ́n máa ń yá aṣọ ìlànà ìgbàkọ́dá sọ́wà ní àlọ́tọ́ ní ìdíjogó yà ní ìlànà ọ̀nà ìdíjogó ọ̀nà tó wọ̀ yìí buhari wa muslim ọdọ́ kan rẹ̀ أنا رجع يومين هذا إن أيتها أن رسول الله صلى الله عليه وسلم قال كنت مرسل وسلم وكعا من كان من أميره شيئا فليصبر يا ذي قسم الجواب عين كل يوم يوم يعنيك يدلع كده أنتم لكواني سوري فإنه من خرج من سلطان شبرا ركانا يكا ونقضوا دي واتكوري يدوم عن جوز تكوري أو جوز a cubic ما تميتة جاهلية تفي الجاهلية لم يكن وهذا هو مسلم داران وأنا أبي بكر رضي الله عنه فإن بكر رضي الله عنه من يسوع أو سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما كنت مريا كامل ما هو دار المهاية من أعان سلطان السلطان يكون مهين يدرجي أعانه الله ومريا مهين سواء الترمذي ìmáàmù tó lù yọjọ́ dídọ̀ nù. àdìsọ̀rọ̀ ni àríkọ̀sọ̀ ni a ah, sísẹ́mà náà wọ̀ ìjọ àdámọ́ ní ìgbìmọ̀. àbájẹ káyọ̀ ní kìí jẹ́ páàkà ni. ni ti láì. anda ẹni tó bẹ̀rẹ̀ náà anda ẹni ẹni wọn tó lè gbóró ẹ̀ wọ́n èlé jìlá rẹ̀ ni. Wọ́n yí ẹ̀sìn àná wọ́n yí ẹni ìrìn èròjà ẹ̀jẹ̀ ìsìn àmì ọ̀ tìgbó ẹ̀jẹ̀ ìsìn àmì except the one condition. إلا أن تروا كفرا بواها عندكم فيه من الله برهان وهي open practical kufur أنا كوا ní burhan ó jẹ́ mọ́yìn kuma wàá kọ̀ wẹ́rẹ́ yìí ẹ̀dẹ́ka kò wẹ́sẹ̀ rìjẹ́ lórí rẹ̀ wọ́n ò sì dání ló clarify ẹ̀ mú ni. Then, these are all right. These are all right. These are also. And these are also what right away. That's all I mean. Nisu, mukata omori right out. All the men of the Muslim show themselves up for rebel against Amir. That's all you mean. That's all the common one. has been problem. Malam Tijan nígbà tí ọlọ́kọ̀ àmẹ́rin ìsáyà ọlọ́ àmẹ́rin ọ̀dánìyàn ni ìdìsáìdì rẹ̀. Àtàn ló gbọ́n mẹ́rin ọ̀dánìyàn ìsáyà ọ̀rọ̀ ọjọ́ ni Daniel ni ìdìsáìdì rẹ̀. Ìwọ̀n kan ní inú Mùsùlùmí, báwo bí a kúrò tí wọ́n máa wà ṣẹ́wọ̀n decide rẹ̀? ana ma ajọ ndị baba ka ahịrịa ka arụ ọkụ okweri ime ọrụ ọrụ amawa na ụlọ mmiri anyị ẹyìn nínú ụlọ m o àkàkà o bẹ́ẹ̀ ga wọn wọ́n àmì ka Even Malamaka declared, you are not allowed. Imam Malik was still an Amir. Ọ̀nà mìírí ní Manar Haruna Rashid, ana Khalifa Munan, kuma ya Khalifa ne, a uh, Khilafat al'Umawi. A wọ́n ti zai ka, ọ̀yẹ́ ni wọ́n, ọ̀yẹ́ ma'anu Sọ́rọ̀tọ̀ jama kò ké ìwọ̀n náà di ké ogun. Lọ́ta onóòrè kò múrí àwọ̀ pọ́ kátí ń mẹ́nẹ̀. Múrí ọ̀kọ́ kátí ń tó múrí ọ̀kọ́ múrí ẹ̀hún. Ẹjẹ́ ń tí ọ̀nà kọ́rẹ̀ sẹ́ni náà mú ọkàdé mú ìṣúrí tó rú dára láhùn Because dole, the follower, the leader, not the correct one. But what is the man had? And one of the correct one, I was si taking lazy. About one. What was this in the institution on? Then we need go to I need to get a new color to and I'm going to and I of dọ̀rọ̀ kàkà ẹ̀ ẹ̀yẹ́ kọ̀rẹ́ ìsàmù ẹ̀yẹ́ yàrá ìgbà màlìkì àtàmàrà nìkan ẹ̀kọ́ kan náà lọ́wọ́ bọ̀ ẹjọ́ mi náà wà ní kàkà kàkà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni láì ọjọ́ tó gbé kàkà tó àmì ọ̀rẹ́ òyìnbó one correction ẹni lórí bí a ka agbájú fẹ́ ìwé ìwé ka lídà afẹ́yìn ọ̀dọ́ ìgbẹ̀fẹ́ mi ló ti rí fọ́dọ̀ wa nìkan bẹ́ẹ̀ ojú yìí wọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ fún ìyàwó lídà wọ̀ wọ́n fún ìwọ̀n mistake. Agbájú ilé ìwé kan náà fẹ́ràn ọ̀dọ́ ìdí therefore he as ọ̀dọ́ But any person is an correct under them. I'm answering the example career religion. The first statement, will lead to be Dr. Ibrahim, وليت عليكم ولست بخيركم. على رامي أدرس يعني أمير مزبط نعم. سيدنا عمر موتا إجارين إليه تركوا من وهذه البداية والنهاية wani tero alamu nubala abin ne ana mara ya ce bai da kenan doka yin yau ka not na na able to mistake èyí tó náà mara nìka àti nìka ààrẹ̀hìn máa yáwọn ni al'umma ilé máa yẹ̀ e yìí ni náà <laughs> salman al-farisi dá sai aka korata wa muri wa fi biyan lalla wa gazu do wani yare dan ma da wani yin kana wa ta ya su wani ni dan ma ki ne ni eh do korata mu Salman al-Farisi radiyallahu anhu da wani ba ta wani naka wa muri wa fi biyan lalla onye njala laa ka ahụ aka onado yi laa ka ahụ why correction na tawọ ìjọ mi kófòrò bò wá láti wọn nàbí mu bí kàtà mu amẹ́ríkà bẹ́ẹ̀ fẹ́ o ọ̀dọ́ náà amẹ́ríkà ní islamic state understand crack

ìmúrí bàrà nù. Àgọ́wọ̀ ìjọ lè gùn. Ẹgbẹ́ ẹ̀kẹ́ wọn ọ̀dọ́ ìdènà ní àkẹ́nà rẹ̀ ìgbà. Kìtìmọ̀ ìlú ìgbàlá. Ìgbọ́nọ́ka. Wọ́n lè rí àdúgbò kúrò náà fi jàrí dáàtọ̀tọ̀. Ìgbọ́nọ́kúrò ẹ̀rí. Ẹ̀rí ọ̀dọ̀ ẹ̀rí ọ̀dọ̀ ìdènà

ọ̀nà ní káàkiri kò ní ànáìka láàrín tó takára ní ẹni ní kọ́kọ́rọ̀ ní táìdà máa ní kọ́kọ́rọ̀ mú ìjọba sáré ìjọba sáré táìdà àwọn ní táìdà náà sáré jù kárẹ̀ yánà ní kọ́kọ́rọ̀ ọ̀rọ̀ èkó àmìlẹ̀ ẹ̀mì àlùfà tòsí máa fi anyị nwoke anyị ibu na bad ụmụ ali anyị onye ụmụ kọnọm kọnọm jọba na ekele dọ na wara ekan usman dọ na wara ekan ọlọkọ anamọ ìdíje ya ní nri ní àjíjẹ na sẹgbẹ máa bá ìkẹrẹ kúkẹ ní ẹsẹ kúkú orogbo na nà ní bẹẹ ní ụmụ ụmụ usman

or the route when to learn. Kakadọ́ sì wẹ́rẹ́ pé káyà ọ̀tá kàdọ̀ kàdọ̀ yìí, wẹ́rẹ́ ìlú ìlú rẹ̀, wẹ́rẹ́ sáà ìdọ̀ yìí, ọ̀nà ìdáhùn. Bí òwú. Ọ́n tó wù sí lọ́sọ́lá, ọ máa kàákà. Ẹni ihe ọlá láti ìrọ̀lẹ́ islam tó mọ̀ ń sọ pẹ̀lú láti jáde ìṣẹ́ náà lápá mi. lọ́ka ahọ́n ẹ̀dọ́ tó ń bí kó ìṣúná lọ́ka yìí إن الله لا يرفع العلم انتزاعا من صدور العلماء ولكن ينتظره

ru'usan juhala haka ina tu mara ka ya kuna ruwa dai ka ina ko da wuce ja ya ilu fa aktu min ghairi ilmin fatallu wa dallu ija hawa sura da ne fa fatawa ita kuma ne di agwagho wallahi lazim idan aka gwada zuwa kirka wa zata idan raita ọ̀rọ̀ kọ́sọ̀ yẹ ọdún ká ìjọun ní èyí jù ọ̀nà particular thing one of the anọ anárùkọ̀ àti kọjúlẹ̀ ọ̀rẹ́ lànà ní ọ̀yẹ́ gbọ́dọ̀ òjò wọn tàwọ̀ ewu àmọ̀gbọ́n ẹ̀ka tó ọmọ ní ilé ìjọ òfin ìjọ ìjọ wọn nǹkan tó wọ́rẹ̀ àwọn àní ọdún gbọ́ ọwọ́ so anda ni ghana ayé we are taking it with the greatest importance and we are going to punish women of our knowledge man the first condition of shahada is what knowledge kuma ẹwà àkójọ ọkọ ní primary conditional wa knowledge lọ́nà tó ń tàbí àwọn knowledge dáàbò àwárí bí bá ìgbàlùbáni àbá àwárí mùsùlùmí ẹ̀rìn yọ ní knowledge náà kẹ is basic fundamental for now kàá yín náà dìní àmì tí ó jù ìgbésẹ̀ ìwáyà ń kọ́ with knowledge mo ní ọdọ àwa sì sáà ìwúlò sí We are going to announce our knowledge acquiring classes. Anyone have read And we will start as soon as possible. And uh, it's always good. It's always good. Mark, My career is a management job. Oh, and I follow the act. alùpàdé ara rẹ̀ tó bẹ́ẹ̀ yàtọ̀ ní òṣìṣẹ́ You don't do anything without consulting your amir. Lẹ́gbẹ́ náà, à ń jẹ́ tù náà náà ọ̀kà ní ní tù náà náà ọ̀kà ní Kùmà eme tó lé náà náà ó lọ́la àwọn ìgbòrò náà dọ́kọ́wọ́ ni wọ́n ká ákàkọ̀ ẹ̀hún dọ́nà gàgàgbà ẹgbẹ́ rẹ̀ kì í ẹ̀rọ kì í. wọ́n ti fi kó jẹ máa. bí akómọ ẹ̀hún mi lè ti fi ó pọ̀ sí bú. kí sọ́nà ẹ̀ ẹ̀mí ni lè wù gbàgbà. mtn twenty pàṣẹ kọ́ọ̀lù náà kọ́ọ̀lù. and uh, Those can identify him fatherly. So after this general lecture, many chance all you have to and guy not to look in and now get the day have to they identify emotion. And guy now we na back now, I want to see the boy at all. And then,

in a more professional terms, and accessible to the area. Four hours compression. Mero nawo, ọtí ìgbáyà nà báyìí. Lọ àtọ́mọ̀ ìka ibú ọ̀rọ̀ mọ́ nínú gájà. Yọ́gà àti kìí láwọn kìí gájà múra kọ́tà di àmì ẹ̀tẹ̀rẹ̀. Bí wọ́n àti kòrò ní Islam. Kíkọ́ máa ní ẹ̀rí ti yẹ ìyàmẹ̀ lẹ́yìn. Mo ìnáwó dọ̀ọ̀ sí máa bá ẹ̀yà. Wéèrè mi. Àwọn ẹni bẹ́ẹ̀ à. Sáni tọ́lá gbé àìdé kì í tàdé ń gbòmò èmi. Yọmọ ẹ̀nà ní special grade inú ọtọ́mọ́gbọ̀n tó wa ka yóò mọ̀ kíyàmà wọ́n yẹn lápá tó ń kọ́ àwọn sọ́ọ̀yì yóò mọ̀ yá dùkú náà ti bí ìmàmì yìí ẹ̀ bí abìyà yìí ọ̀rọ̀ ọ̀dọ́ ìdáhùn ara àkótọ́ yóò mọ̀ kíyàmà ọ̀rọ̀ ọ̀dọ́ ìdáhùn. Wọ́n náwó. ọwọ́ àkójọ yóò mọ̀ díẹ̀ mọ́. Bàbá òde náà tó ọ̀nà àti àtàyìn náà ní ìnáwó àìkọ́wà kó ìjẹ́ ụka. Ọ Àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ for the day. Láì ní ó ọ ẹgbìlá méjìlá, ọ̀nẹ́gbìlá méjìlá, ọ̀wọ́ ọ̀nà ọ̀tí lẹ́nu. ọrụ na ìwé màdà ọ̀hún anẹ́gà anẹ́gà anẹ́kì ni anẹ́kì nọ́gà nọ́gà ni anẹ́gà anẹ́kì ni anẹ́kì nọ́gà yìí nà anẹ́gà nọ́gà anẹ́kì ni anẹ́kì nọ́gà anẹ́gà rẹ̀ abamẹ dọ́gà yìí dọ́gà hún àgbẹ̀ ní bùrọ̀ nù àdọ́gà rẹ̀ ìràjú nà dọ́gà rẹ̀ ìràjú yìí gẹ́gẹ́ anúmọ̀kọ̀ nà ń bìtì majority ikhwan al-muslimin al-ukhura al-islamiyya ikan jaga jaga tu amin eh bọ́ọ̀lù ayé fáì tí ó níwà ẹ́kọ́ wa kúrẹ́ náà nìwọ̀n then failure to fight it non-fight well to expose us to danger ọ̀rọ̀ tribe ọ̀rọ̀ tribe dé This Ibrahimic tendencies nínú wọn rẹ̀ yóò di program with Islamic code of conduct ya inculcating Islamic moral nínú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ tó múra bá àti Allah says is expected to change with this lecture. If you ask him anything contrary to it doesn't. Anyway, people are designed. Anyway, leaders designed. We are going to pray to Anyi Arikaka end Because only someone who could be some kind of duty, one of them. Ago, Abid Ram Tuan Salam

oníwèé ka ẹ̀yẹ yóò tìlẹ̀ ẹ̀wọ̀n yàtọ̀ ẹ̀wọ̀n dáhùnyẹ́tọ̀ òde dùnmẹ́ẹ̀mọ àǹkáyọ̀ níbi ó múlí kí àwọn ìyá ètò iná ikú àfìrí dùnmọ́ ọ̀nà ó múlí tó kátà ìdúná àǹdùnmọ́ ọ̀nà àwọn àyè kórè ọ̀yẹ́kì ẹ̀jẹ̀ ẹ̀mú Gagoro, ịganye is foreign. Anya na ekwe na gwan, aya akwọ. Ana nwa na ekwe ka anyị karịrị. Sọna nye na fight. Ija na misi na ala to na ndị ahụ na fight am. Emi tere kaba. Arụmị na-anụ na So the only way to the finishing off is by all this continuous, continuous separation. So that here, you know oh, how it's falling. Yo, yo, yo. Ọ̀nà rẹ̀ ní ẹ̀kìdì ìrìnàjò ẹ̀ ń sọ́yàn yàn ni. Lọ́wọ́ tí ó ti gbọ́ ọ̀dọ̀ yàn lọ́wọ́. Náà kọ́ àkọ́ náà. Kìdúwé kan gara ń wú. Wọ́n ti wá mọ̀ nìyàn ni ọmọ ìwá ká ọ̀. za ka da ku gudu a zuwa mani madini ta da kwai na yawon wani na misali hafik ko sai zuwa confirm a za mu tsada kare zuwa da ina kana yi ita ọlọ́nà hafik ko zuwa confirm ga ayani yin yi na kana yi idan yi rai jini rai ìgbẹ́ ewúrẹ́ tó lọ́gà ó máa rán ewúrẹ́ yìí kìí lọ́wọ́ ìmẹ́ they regret their life ẹ̀rù kọ́ wọ́n láì they regret ẹ máa kàwé ọ̀hún yóò mú ìkú àwọn yàrá ní ìṣúra ẹ̀rù rẹ̀ láàárọ̀ rẹ̀ ẹ̀rù rẹ̀ ká ẹ̀rù rẹ̀ ẹ̀rù rẹ̀ dídí sí ìyẹn àwọn ẹ̀kọ́ mọ́ ti rẹ̀ ẹ̀rù. Ìrọ̀ náà wọ̀ ẹ̀yà, òfin ti dá ọ̀rọ̀ kọ́ka àmàlẹ́ mọ̀sálà. Ada mara ya wáyé lẹ́gbẹ̀ẹ́ náà bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n lórí. Wọ́n lè kọ̀lá àgbẹ̀rẹ̀ ẹ̀rọ àgbẹ̀rẹ̀ àká òkè nìkan tẹ́sítẹ́ àgbàfin. Ọ̀gá ara rẹ̀ náà láti kúrò dídá. Ó ń jẹ́ ní báyìí, ẹ̀yà tó kéèké ọ̀rẹ́ lómìnir ọ̀hún tánìkà, lọ sí ọ̀rọ̀mìntì ní sísá, ẹ̀rú gbọ́dà ọ̀ọ́kú náà asíntòrí asíntòrí gáàrí àkọ́nà asíntòrí nálà lè nínú ìlọ́mọ̀rí kàmù ẹ̀nà kàkàtà wọn ẹ̀nà rẹ̀ kò fà àríṣẹ́ ti náà kàfírí wọn náà bá àti ìtànà ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àárọ̀ rẹ̀ àmọ̀rọ̀ náà ní báyà ara rẹ̀ self control even of ill need our ọ̀nyọ́nkà kà right now kuran kotun ne ni ta da ka ko kwanya la wani na ana zo da wa kan on gwanya objection oda ka ya ka da kun ai da rin ne ne ne baka da da zo baka ki right now ni na ka da ka ko travel or do or do you then the next thing you are obliged to follow oda ka ya ka ẹ̀mọ̀tán ìyá ní kò tìrà pọ̀ gbólà náà ẹ̀lẹ́ mọ̀ tó ní sáà ẹ̀wà pé o ọdún tó náà ní kò tìrà pọ̀ káàkàtẹ́ ìtura pọ̀ tó náà ilé náà ìrẹ́gbà rẹ̀ á ní máa jìnnà àmà bẹ́tẹ̀lẹ́ ni lánàmẹ̀ òwe àti organization fáhàn ẹgbẹ́ ẹ̀bọ̀rọ̀ lóòrè ọ̀rọ̀ mọ́tò bẹ́ẹ̀ àyè ìdílé wọ́n nèrè kọ́ ìgbéra ní mẹ́rin ẹ̀yẹ́ náà na sáà ní àti náà iná ìyá wọn rẹ̀ ọ̀nà tó ń kòtò wọ́n tó mú mẹ́ka àgbọn lọ́sọ̀ sáà ní ìyá wọn wọ́n àgbà sọ ṣùgbọ́n àkàkọ̀ wọn mú lẹ́sọ̀ ilẹ̀ náà ẹjọ́ ọ̀ká àgbẹ̀dọ̀ sáà bá ń jẹ́lẹ̀ agbára ọmọ nàbì ẹgbẹ́ ìrẹ́ ni dọ́là mi lẹ́kọ̀ọ́ dọ́là mi ṣe ṣe ni àkókò ìmọ̀ ìrẹ́ ni. owó wà mí yànnà náà wọ̀ ọ̀nà wà mọ̀ yín yàn wà mọ̀ yín yàn lóṣù bẹ́ẹ̀ yà ọ̀nà wà mọ̀ yín yàn lóṣù bẹ́ẹ̀ yà yìí tó ń tó mọ̀ yìí kà sán mọ̀ yìí àmọ̀ yín yàn. okumuli ona nyinga organization furu ana kaka alunan okon mama meni oyo na woga sama wato abulga kame anga ni all ti gratitude them all round them very ẹ̀rọ àwọn.